Hey guys, good morning, good afternoon, good evening. Welcome to SMC with Arwa. I don't want to waste too much of your time. Let's jump into it. I want to quickly talk about the Saudi Arewa second voice note. And um, before I jump into into that, do not forget. I want to quickly let's quickly uh, you know let's quickly look at the um, the dressing of um, the knee the Yeyeluwa ìyẹn the olórí Miriam, olórí Ajibola of Ẹ̀bá mi ẹ jẹ́ ká sáré wo àwọn outfit wọn tẹ́ bá notice pé àwọn family wọn gan wọ́n wà bá tíyẹn ṣùgbọ́n ẹ̀ tẹ́ notice wọn ah, ó dá ó dá kéèyàn kàwé ó yẹ kéèyàn wá yìí ó dá kéèyàn lówó lọ́wọ́ o ah, so ah, àwọn ọlọmọ in fact ìgbà tuntun ló dé bá wa nílé Ifẹ̀ o ìgbà tuntun ló dé bá palace wa mà dúpẹ́ o a máa dúpẹ́ o kò sáwọn ohun tó máa ṣèdí bàlàbàlà ṣèdí bòlòbòlò níwájú ṣèdí bàlàbàlà ṣèdí bòlòbòlò tó máa jíjó máa jíjó máa jíjó máa ṣe gbogbo ẹ̀ tí àtìyá ẹ̀ tó ẹja tẹ̀síwájú jàre ẹ̀yìn àmẹ̀bọ̀. Mm. Apolodel Foods Apolodel Foods Apolodel Foods presents a new innovation in food packaging and distribution. Our products are garri, ground rice, and honey ẹ ti máa gàrí tó ní yẹ̀pẹ̀ tó lókúta tó ní dọ̀tí tí ò kí ń wú i'm telling you to try opolodel gàrí it's clean there is no stone there is no dirt there is no sound and our ground gàrí it comes out well there are no insects it tastes very well should we now talk about our honey our honey is pure it's clean it's unadulterated it is straight from our farm we package our gàrí and ground rice in 1 kg, 2 kg, 4 kg, and 25 kg. And our honey are packaged in 250 millimeters, 500 millimeters, and 1 liter. When it comes to events, we are ready to package it for you. We'll customize it according to what you want. You can use it as souvenirs, at weddings, any parties you are having. We have branches in Nigeria, we have branches in London, we have branches in Dallas, USA. In fact, we have branches all over the world. You can order from us through our phone number 081 61 2270 or 08028 You can also order from us through our Instagram page at opol underscores odell foods. You can also order from us through our email opolodellfoods at gmail.com. Also, if you are in Nigeria, you can pop in into one of the chain stores like ShopRite, <laughs> Just Right, Greeners Bazaars. Our delivery is fast and prompt. Ṣebí wọ́n ní dánwò ló bí yọ You have tried the rest. Now, try the best. Outfit number one. Outfit number one. Very beautiful um, design, actual design. Very beautiful. This is really, really lovely. This is um, outfit number one outfit number two outfit number two this is equally beautiful simply breathtaking outfit number two with a single head tie beautiful outfit number three this is the outfit number three the final outfit honestly this is lovely outfit number three rèé ah olórí mariam fine ká má parọ́ ọmọbìnrin yìí fine ah ó fine pọ̀ jẹ́ ká parọ́ kábíyèsí àti mariam wà honestly wọ́n fìtara wọn abẹ́rẹ́ bọ́n ṣe ráìmù ni ah, ẹ̀rẹ́ bọ́n ṣe ráìmù ni honestly. you know that like um, two of the sisters of the olori mariam was at the party wọ́n pàtí mọ́mì o no they were at the party like one or two of the family were at the party but you don't notice that you like nobody even notice them you understand the mother is not there dancing you know trying to take the spotlight the families are not there dancing shaking shaking their hands, shaking bum bum and stuff like that on the dance floor being the you you like did you notice how I mean, this is one of her sisters, actually. This is one of her sisters. Just she was just taking pictures with them and stuff like that. You not see them trying to, you know, I, I don't know how to put it. Anyway, very beautiful, um, you know, Olori and a lovely family too. ìyá Tóyìn fún wọn o that is Ayaba Lọ́lá Ọmọlọ́lá that's at the back of um, Yeye Iyalaje Oodua. That is Ayabalola wearing pink. That's she over there. Hello, ṣàlàfíà la bá yín o, ṣé dáadáa lẹ o. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, oníṣòwò yín. Ọmọọba Oyíndàmọ́lá lórúkọ tèmi, aláṣẹ àti olùdarí Timas Place pẹ̀lú timas House of Gold and Logistics níbi tí a ti ń ta gold tí a ti ń taṣọ tí a ti ń ta bàtà tí a ti ń ta oríṣiríṣi nǹkan tó ń mú obìnrin dára láwùjọ ṣé branded glass lẹ́fẹ́ ó wà ń bí báyìí àwọn branded glass bíi Gucci bíi Versace bíi LV ṣáàtì mọ̀ ó wà ní ti mass place ṣé gold kan lẹ́yìn rí tẹ̀rọ wípé ó ti tóbi jù ṣùgbọ́n tẹ̀yìn fẹ́ grams tí kò tó yẹn ẹ kàn sí ti mass place a máa fún yín ní exact grams tẹ́ fẹ́ a máa gbé jáde fún yín àwọn luxury àbáyàzí ń kọ́ ó pọ̀ bí báyìí ẹ pè wá kò síbi táwọn lọ́sẹ̀ àbáyàzí wa ò lọ wọ́n lọ church wọ́n lọ mosque wọ́n ṣèyàwó wọ́n ṣe birthday àwọn ready to wear laces wa ń kọ àǹkárá ń kọ gbogbo ẹ̀ ló wà ní mass place bá ṣe fẹ́ sí la ṣe máa fún yín ṣe fẹ́ ṣèyàwó fọmọ ni ṣe fẹ́ ṣèkó mọ ni ẹ kàn sí mass place láti aṣọ ọrùn yín dé gold ọrùn yín dé bàtẹsẹ̀ yín we got you all covered mo tún wáá fi àsìkò yìí sọ fún àwọn olólùfẹ́ wa tó máa ń sọ wípé àwọn ò láǹfààní gold lásìkò yìí níléeṣẹ́ timas place àti ní brazilian jewelries àwọn brazilian jewelries yìí yàtọ̀ sí brazilian jewelries tẹ́tí mọ́ o ẹ yẹ kẹ́ mọ̀ pé mi tí màmí kì í fún yín ní òfò kọta bá dẹ̀ gbé wá fún yín confam ni brazilian set táwa wá ń san pẹ̀ yìí a máa fún yín ní garanti ọdún méjì kẹ́ ẹ fi mọ bó ṣe rí so brazilian set tó bá garanti wá ó yẹ kẹ́ ti pé kò bá ṣàdé nítorí náà ńkọ́ bólẹ̀ lè ti wá kàn sí wa àbí bólẹ̀ lè ti rí àwọn design wa ta níyì kẹ́ má bàa lè máa pè wá pé ẹ bá wa send design ẹ bá wa send design ẹ̀yẹn kàn bá wa ṣeré lọ sórí wẹ́bsáìtì wa kẹ́ lọ oríṣiríṣi nǹkan ta níbẹ̀. Address to our website is www.timasplace.com. Ẹ pè wá, ẹ kàn béèrè fún àdírẹ́sì wa lásán, a máa fún yín. Ẹ lọ sórí TikTok náà, a wà ń bẹ̀, à ń tajà ń bẹ̀ náà lórí queen tima o one ìyẹn lórí tiktok ẹ bá wa lọ sórí instagram at timas place timas underscore place àwa ń bẹ̀ náà a máa dá yín lóhùn adúpẹ́ gan-an ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń pè wá tẹ́ ń bá wa rajà látòrí látòrí advert yìí ẹ ṣé gan-an adúpẹ́ o àmọ́ lóore o gbogbo nǹkan tẹ́ra níléeṣẹ́ tí mass place pátápátá wọn ò ní fi mọ̀ yín nínú àgbàrá ẹ̀jẹ̀ o ṣáṣọ lẹ́ra ni ṣé gold lẹ́ra ni ṣé bàtà lẹ́ra ni ṣáwọn scarf wa yìí lẹ́ra ni inṣàhàlà ẹ̀ ní wọn ò ní fi sìnkú yín láìpẹ́ ẹ ṣé gan adúpẹ́ àmọ́ lóore o timas place golden taste of quality thank you. so let's um, listen to the other explanation of um, Saudi Arewa ex-wife. um, Foluke Abifolake with what she she said. But let me quickly say something. If I if I said I'm not disappointed in um, some Yoruba Muslims and speakers, it's it's going to be an understatement concerning the issue of um, this Saudi Arewa and stuff. Would you believe that most of them were actually, eh, the wife want to draw him down, the wife want to spoil him, eh, the wife is lying, he's the best musician, we cannot love him less, she should not have exposed him, she should not have did this, she shagba, she shagbon, because they are no more together, that's why she's lying, that's why she's shaking that's why she's shaking Even if he did it, she's supposed to keep it the secret, she's not supposed to say it out, she also come to social media. First off, in case you do not know, the woman did not come to social media to talk about it. She did not. It was a friend of ours that she was talking to. Let's listen. Oh, my explain for her, then I'll then I'll explain it further. wọn dáhùn pé tó gbọ́ ọkọ̀ tí ìyá bíbá náà ṣe ẹni tó pé kọ́ yìnbọn kan pa ni so ìyá bíbá ó ọkà mọ́lé àlè ìyá bíbá ó fòkùn tó jẹ fún un tí kìí wá bí nínú gan bí mi ṣe ṣe voice note nìyẹn máa send voice note tí. so fọlá mi níbàjẹ́ àṣẹ́ni fún. nǹkan tó máa ń ṣe lálàyé ń bẹ̀rẹ̀ ni wípé ó ń bá èèyàn kan sọ̀rọ̀ ni o it's a voice note it's not as if she came out it's not as if she sent the voice no ó ń ṣàlàyé ọ̀rọ̀ fún ènìyàn kan tẹ bá gbọ́ the first voice note yẹn náà ẹ máa rí i pé òun àtẹ̀yàn kan ó ń ṣàlàyé ọ̀rọ̀ fún èèyàn fún ọ̀rẹ́ ẹ̀ kan kò kí ń ṣe woman yẹn ló gbé voice note jáde rárá She sent that voice note to a friend of ours that they were talking back and forth. So, ó ń ṣe lálàyé wípé ìkànnà àwọn bàbá ẹgbẹ́ sauti Arewa fans club tó jẹ́ bàbá ẹgbẹ́ ẹ̀ was the one tó jẹ́ kódà pé ọ̀rọ̀ voice note yẹn tá à ń play nǹkan kò ṣe pé ó recent kò recent o it's not recent. So, ó ní wípé ẹni yẹn ah ìyá ìyá ìyá kínní kí ló ṣẹlẹ̀ gbàkan àwo kan you know trying to sort what's going on between she and Saoty and everything that Saoty Saoty ń ba woman yẹn jẹ́ àwọn tó bá ti béèrè woman yẹn lọ́wọ́ Saoty ń ba woman yẹn jẹ́ fún wọn ó ń ro ẹjọ́ ẹ woman yẹn láì da nǹkan tó bí woman yẹn nínú nìyẹn ìyá kinní kan akamọ́lé mo kamọ́lé àlè ó fògùn tó ń jẹ fún mi jẹ kò kí kinní kan gbà tó bímọ ìgbà ìyá ìṣepá ìyá ìṣẹ́gbàlọ̀ so wọ́n wá ro ẹjọ́ yẹn fún woman yẹn nǹkan tó bí woman yẹn nínú yẹn tó fi ṣe voice note yẹn tó fi tú gbogbo àṣírí ẹ̀ jáde nìyẹn kò kí n ṣe pé woman yẹn ló bọ́ síta ló wá sọ̀rọ̀ níta kò bọ́ta wá sọ̀rọ̀ kò bá blogger woman yẹn ò bá blogger kankan sọ̀rọ̀ kò bá blogger kankan sọ̀rọ̀ nà speaker kankan kò dẹ́ ṣe òun ló send voice note jáde kò tẹ̀ sí lórí social media. mo ti ẹ sí èkó rí iṣẹ́ ọ̀rẹ́ mi ọlọ́run àkókò bá wa ṣe gbogbo ẹ̀mí rọrùn èmi náà náà ti ń rò wípé àtúbọ́lá náà bọ́lá náà tó bọ́lá náà sọ fún mi náà ẹ̀sìn pé ìyá ọkọ òun sọ wípé kí má máa lò bàbá ẹgbẹ́ fans club tó ro ẹjọ́ fún torí ó ní ìyẹn láìkì òun so ó dà pé ìyẹn tíyẹn bá ti bá Saoty sọ̀rọ̀ pé à ìyá àbíbá kìnnìkan kìnnìkan Saoty máa ma sọ oríṣiríṣi ìyẹn ló ìyẹn láìkì wúmà ìyẹn ló ìyẹn náà wá ní pé Saoty náà ṣe òun nígbà kan náà rí ohun whatever tó bá ṣẹlẹ̀ láàrin wọn but each time tó bá ti ń bá Saoty sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyá bíb àti àwọn ọmọ tí ò tọ́jú àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn a máa ro ẹjọ́ wúmà yẹn láì dáa àti nǹkan tó ṣẹlẹ̀ o àti tí ò ṣe á ṣe máa bà wúmà yẹn jẹ́ you know bad mouthing that woman always pulling that woman down cursing and laying curses on her mother and that woman so ẹni yẹn ló wá ro ẹjọ́ fún wúmà yẹn pé ń gbọ́ báyìí báyìí báyìí báyìí nǹkan tó bí wúmà yẹn nínú yẹn tó fi dá ẹni yẹn lóhùn pé irọ́ ló ń pa o báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ òun ló ṣe dárúkọ pé ẹ tún lọ bèrè lọ́wọ́ àwọn pípù tí mo dárúkọ yìí kò ṣe woman yẹn ló gbọ́rọ̀ jáde she is not the one that came out she didn't talk to any speaker nor any blogger she is not the one that brought the voice note out it is one baba ẹgbẹ́ of uh, eh, Saoty Arewa fans club that liked her that whenever they talk to Saoty about the children that he abandoned his responsibility that he abandoned he is always bad mouthing that woman always saying bad things about her always pulling her without even saying what he did without talking about all his own atrocity ṣé you understand a máa bà woman yẹn jẹ́ a máa ṣe gbogbo ẹ̀ nǹkan tó jẹ́ kí woman yẹn ro ẹjọ́ fún ẹni yẹn nìyẹn bàbá ẹgbẹ́ fans club kan ni voice note ni woman yẹn ṣe sẹ́ni yẹn wọ́n jọ ń sọ̀rọ̀ back and forth mi ò mọ wáyé tí mánì tó sọ̀rọ̀ tó post ọ̀rọ̀ jáde yìí wáyé tí ò ṣe gbé voice note tóun náà da woman yẹn ló wáyé tó ṣe gbé jáde. wúso ìyá Fọlákẹ́ àbíkí lọ́nà òun jẹ́ kọ́ ló gbọ́rọ̀ síta o kò bá blogger kankan sọ̀rọ̀ o and voice note yẹn ò recent yìí Fọlákẹ́ tó yẹ kó ń parọ́ mọ́ Saoty ṣèbó dárúkọ ṣèbó ẹni tó rojọ́ fún oníkẹ́ni yẹn lọ bá èèyàn báyìí kó lọ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ó dárúkọ ẹ̀gbọ́n Saoty náà àǹtí Saoty ẹ̀yin tẹ́ bá mọ Saoty àǹtí ẹ̀ tí ọmọ ẹ̀ ń gbé lọ́dọ̀ Saoty láti kékeré ọmọ obìnrin ẹ lọ bá ìyá wúmà náà pé ń gbọ́ ọmọ yín Saoty bá sùn àbí kò bá sùn tí wúmà yẹn bá ń tẹ ẹ̀yin tẹ́ ń parọ́ pé wúmà yẹn ń parọ́ mọ́ ẹ̀ṣẹ̀ bó dárúkọ ẹ̀ gbórúkọ àwọn èèyàn tó dání tó bá jẹ́ pé ó dárúkọ ó parọ́ mọ́ àwọn yẹn máa ti jáde sọ pé irọ́ ló ń pa náà ṣe rí anybody tó jáde ni tó wá debunk ẹ nobody came out to debunk her kò parọ́ náà ẹ lọ bá àǹtí Saoty pé ṣé kò ṣé kò gégùn lórí Saoty pé Saoty ló ló máa já ìbálẹ̀ gbogbo àwọn ọmọ tó bá bí nítorí wípé ó bá ọmọ títí ẹ̀sùn tó ń gbé lọ́dọ̀ ẹ̀. ṣe fúlákẹ́ tó kú ìyá òun

Saoty máa ń ba woman yẹn jẹ́ at any given opportunity is always badmouthing that woman he will not talk about his own but he's always pulling that woman down ìwà tí woman yẹn ẹ̀ fẹ́ra mọ́ ó bí ọmọbìnrin méjì fún despite the fact pé o ò tọ́jú àwọn ọmọ yẹn o abandon àwọn ọmọ yẹn pẹ̀lú gbogbo owó tó ní pẹ̀lú gbogbo nǹkan tó ní this woman kept quiet but each time wàá máa ṣe kí ni Saoty will be gossiping about that woman will be trying to tarnish that woman's image will be saying you know stuff about that woman without saying his own to the extent that he's even fighting his brother that pé brother won't bá woman yẹn sọ̀rọ̀ òun ló woman dà pé ṣe bí brother okay oh fair woman more, mọ́ but ó bímọ fún yín náà ó bímọ fún ẹ náà so báwo ni a ṣe ní bá sọ̀rọ̀ àwọn do a lot lot ẹ now? but it was here fẹ́ra more. but Sauty is always you know, gossiping saying bad things about that woman

woman yìí àti ọ̀rẹ́ ẹ̀ òun ni wọ́n jọ ń sọ̀rọ̀. so ọ̀rẹ́ woman yẹn tó bá tún gbé ọ̀rọ̀ eléyìí jáde òun ló yẹ kẹ́ kó ṣe woman yẹn it is not that woman this this particular voice no you know that she was she's talking to her friend. gbọ́ ẹ gbọ́ kó tó ó ní wo ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹ̀ kan ló ń bá sọ̀rọ̀ níbí báyìí ia, eu ia.

òun ni wúmà yẹn sọ́nbẹ̀ yẹn ẹgbọ́n kan tó sọ́nbẹ̀ yẹn wúmà yẹn ò ní Saoty Arẹwà fẹ́ mọ́ so òun ló ṣe ṣe gbogbo nǹkan tó fẹ́ sọ yẹn fún olórí ẹgbẹ́ fans club kí ló ń jẹ yẹn so woman yẹn kọ́ ló gbé ọ̀rọ̀ síta the woman is not the one that brought the matter to social media she didn't speak to any speaker to come out she didn't talk to any blogger to come out no it is not she that sent any voice note to any blogger. Mm-mm. The person in whom she was talking to is where the voice note leaked to social media, not from the woman. And you can see in this other voice note where she was talking to a friend of ours. Ẹ ti mọ̀ pé ọ̀rẹ́ tó ń bá sọ̀rọ̀ gan-an ló tún voice note lè jáde. Ṣé ti rí bẹ́ẹ̀ So it is not this woman that brought the first voice note nor this one out. She has not spoken to anybody ẹni tó ń bá sọ̀rọ̀ àwọn èèyàn tó bá lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Saoty Saoty máa ń ba wúmà yẹn jẹ́ Saoty máa ń ba wúmà yẹn jẹ́ ẹ ó ṣe gbá ó fògùn sóúnjẹ mo ka nílé àlè ìgbàkan àwo kan kìnnìkan kìnnìkan àǹtí ẹ̀ ṣe gbá bọ̀dá ẹ̀ ṣe gbá ṣe bó dárúkọ ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn ní first voice note ẹ máa gbọ́ tó sọ wípé kán lọ béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ẹni tó sọ yẹn pé ṣe bẹ́ẹ̀ mọ ẹ̀gbọ́n ẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ pé ṣé ẹ̀gbọ́n ò ṣé ẹ̀gbọ́n ò gégùn le ẹ lọ gbọ́ first voice note tí mo kọ́kọ́ play ẹ máa ríbi tó ti sọ bẹ́ẹ̀ so kò ń ṣe woman yìí ló bọ́ta wá sọ̀rọ̀ rárá rárá rárá kò ń ṣe woman yìí ló bọ́ta wá sọ̀rọ̀ ẹgbẹ́ tó ń sọ wípé òun ò tẹ̀sí lórí social media mọ́ òun dẹ̀ àwọn ọmọ òun fídíò eh, tóun ti ṣe sórí TikTok tóun àtàwọn òun ti jó àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn òun ò post nǹkan kan mọ́ oníkálukú ti wà ní orí ọwọ́ bọ̀ kí kí Abíọ́dún ìyẹn ẹ̀sìn àti àrẹwà kó má ba òun jẹ́ mọ́ kó má sọ̀rọ̀ òun láì dá mọ́ kó má parọ́ nǹkan tóun ò bá ṣe mọ́ òun because ìwọ tó ń parọ́ mọ́ òun tó ń sọ pé òun ṣe báyìí nǹkan tí wọ́n ṣe ó ju gbogbo nǹkan tá à ń sọ apart pé o fẹ́ ọ̀rẹ́ ẹ̀ lóyún o fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ó ní àbúrò òun ó ní màmá tó bí òun lọ́mọ kásá arẹwà òun ka pẹ̀lú àbúrò òun ó ní ọmọ ẹ̀gbọ́n Saoty tó ń gbé nílé wọn tó ti ń gbé látọ̀dọ̀ Saoty láti kékeré tí Saoty ti mú mọ́ra ó ní Saoty sọ pé ìfẹ́ àníjù ó bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yẹn sùn nígbà tí ìyá ọmọ yẹn máa gbọ́ àǹtí ẹ̀ tó jẹ́ àǹtí ẹ̀ àǹtí ẹ̀ gbégun fún ó dà pé wọ́n paná ọ̀rọ̀ yẹn nínú fámìlì wọn wọn ò sọ síta wọ́n paná ọ̀rọ̀ yẹn ó ní àǹtí yẹn gégùn fún pé gbogbo àwọn ọmọbìnrin ẹ̀ ló wọn máa dábàá lé wọn ó lè pẹ̀lú kan tí wọ́n máa ń gan ṣe sápò wò fẹ́ mọ́ ṣe mọ̀ pé ọmọ obìnrin méjì ni wúmà yẹn bí fún tó ń pẹ̀lú kan tó yẹ kí wúmà yẹn náà sá kó jápa torí ègún tí wọ́n gé tí ẹ̀gbọ́n ẹ̀ gé fún yẹn ó jẹ́ ègún tó lágbára gidi gan ni so alẹ̀ ló máa pẹ́ kó yá a inside life yìí ṣé ó níhùn ni ẹ tí ì rí bàbá tó tó ń bá ọmọ ẹ̀ sùn ni àbí nínú ayé náà kọ́ ni àti rí bàbá tó ń bọ́ ọmọ sùn a ti rí bàbá tó jẹ́ pé ó ń fọmọ lóyún tó ń ṣẹ́yún a ti rí bàbá tó fọmọ lóyún tó bímọ fún un ṣé o pé ààrẹ Saoty ò lè ṣe yẹn ẹ lọ ju tó ẹ̀dànù inside life láti rí i dáadáa àbí lórí social media abẹ́ẹ̀ sí lórí social media ni we don see am ohun tó ní pé ó ti ń kọrin mùsùlùmí means pé ó ti jẹ́ saint ló bá tán o ló bá finish mo tẹ̀ mo tẹ̀ wá disappointed lórí àwọn mùsùlùmí pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ sí woman yìí pé ó parọ́ ni kò gbé òun kọ́ ló gbọ́rọ̀ síta náà èèyàn ló ń bá sọ̀rọ̀ ṣé àwọn èèyàn kọ́ mọ ṣé àwọn èèyàn mọ̀rọ̀ gbọ́ ni nínú fọ́ọ̀sì tẹ̀yẹ erí pé ó ń báyàn sọ̀rọ̀ ni pé ó ń rojọ́ fẹ́yàn ni tó dẹ̀ ń fi ẹ̀rí tì í tó dẹ̀ tún rán niyẹn náà ń ṣe pé ẹ lọ bèrè lọ́wọ́ èèyàn báyìí lọ dákọ̀ bá gbogbo àwọn tó dárúkọ tó ń gbọ́ gbogbo orúkọ wọn yẹn ṣe rí kọ̀ọ̀kan tó bọ̀tà tó debunk ẹ rí family Saoty kọ̀ọ̀kan tó bọ̀tà tó debunk ni. tó bá jẹ́ pé irọ́ ni Saoty bọ̀tà kó debunk pé irọ́ ni tí ó máa dẹ̀ sọ pé ẹ̀rí wà ńlẹ̀ tí ò ń sọ̀rọ̀ ẹnu lásán kò ń sọ̀rọ̀ ẹnu lásán tó ní ẹ̀rí ó wà ńlẹ̀ tó yapa so wúmà yẹn kọ́ ló gbọ́rọ̀ síta gbogbo ẹ̀yin ènìyàn wúmà yẹn kọ́ ló sọ̀rọ̀ síta no àwọn èèyàn tán ló ń bá Saoty tí Saoty ń bà wúmà yẹn jẹ́ ó dẹ̀ ti ń bàjẹ́ tipẹ́tipẹ́ òun bà àwọn ọmọ ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ò tọ́jú wọn any small thing wàá bẹ̀rẹ̀ sí ni máa bà á jẹ́ wàá bẹ̀rẹ̀ sí ni máa talk down wàá bẹ̀rẹ̀ sí ni máa parọ́ nǹkan to ṣẹlẹ̀ eh, o go ko pẹ̀lú ọkùnrin eh, o fòkùsù oúnjẹ fún eh, ẹ kìnìkan kìnìkan you know trying to justify but you will not talk about your own you will not talk about your own that this woman covered up for you while being married to you but you what you be saying about her own but your own is even worse more than her own hence that woman coming open to the person in which she was talking to the voice not leaked out from that person in which she was talking to in this second one leaked from her friend that she was explaining something to so it's not from the woman at all. Igbo Ibile Solutions is here to stay. They are your herbal remedies for infections, diseases, gonorrhea, syphilis, vaginal discharge, moving pile in the body, ṣé noisy stomach STD, yeast infection, or fertility treatment is your fallopian tube blocked or you have fibroid or you have ovarian cross cancer ṣé arthritis ni is it low sperm count àbí wọ́n ta yín lọ́fà ni agbo ìbílẹ̀ solutions they are the confirm one o oh. just order they are the herbal remedy for any of all these things any of all these things àbí is agbo jẹ̀dí akọ jẹ̀dí gidi àwọn tó máa jẹ́ kí ẹpọ̀n yín kó máa jẹ́ kó máa dìde àwọn bàǹtẹ́ nǹkan burúkú burúkú ọ̀dọ̀ àgbo ìbílẹ̀ solutions lẹ ti lè rí o àbí wo ò tí rí nǹkan ọmọọṣù ẹ for years ni ṣé one year ni is it two years your menstrual period is not coming again and you, are, you have not yet entered menopause and you are trying to conceive fertility treatment confirmed confirmed one ni àbí it is fibroid is it infection ẹ mọ̀ we women infection normally deal with us Some people are having difficulties conceiving and it is because of infection. And you've tried all possible bless. Yes, you are not seeing any reason to it. Come to Agbo Ibile Solutions. When it comes to, they are the number one solution to fertility treatment. They are the number one. Wo. People are getting pregnant. Lọ́pọ̀ lọ́pọ̀ ni o. They are, they are, they are, they are confirmed. Confirmed. Or is it come and come and get your confirmed kanyamata? Are you the type that when your when your man is sleeping with you you don't normally feel it come to agbo ibile solutions they will get you confirm app that will make you be feeling it or you have low libido ọkùnrin mi a máa bóbìnrin sùn ara obìnrin yẹn kò ní move kò ní fìlì ẹ kò tẹ̀ ní mọ bó ṣe ń dùn bùkọ̀ǹkọ̀ kò ní dùn mọ́ débi kó fẹ́ fìlì ẹ ẹ wá pe agbo ìbílẹ̀ solutions o ẹ wá pe agbo ìbílẹ̀ solutions plus two three four seven zero six three five five nine five nine one again plus two three four seven zero six three five five nine five nine one agbo ìbílẹ̀ solutions àwọn ló lè ṣe they deliver worldwide. I've had this kind of ringtone if you. you need to book for a consultation.